ga jù tóyìn tó máa tó pépéré dè pépéré dè ṣúgà ṣúgà ṣúgà ṣúgà mo tún ti dé ṣé dáadáa ni mo bá yín ẹ̀yin tèmi ẹ̀yin àǹtí mi ẹ̀yin ọ̀nkù mi ẹ̀yin bọ́dà mi ẹ̀yin dáàdì mi èmi ọmọ yín pàdé yín nínú ìsọkúsọ mo tún ti dé èmi tóyìn tòmátò ọmọ wọn lókè àgbègbè yín jẹ̀bù igbó ọmọ tàǹkìrà wa sọ ọmọ orí mọlúsì bíbélì ṣe sórí program lẹ́yìn hmm. ẹ̀yin dáàbò alfa ṣé ń ṣe kí nìyẹn fún mọ́mi wọn fún mọ́mi wa ṣé ń fokó sówó mọ́mi wa ẹ̀yin mọ́mi wa ṣé ń fòbò ṣàrùn mo sọ fún yín máa ṣòbò làbàṣà fáwọn ọkọ yín báwọn ọmọ tó wà táyé ṣe ń ṣòbò làbàṣà fún un ẹ̀yin náà jẹ́ káwọn ọkọ yín mọ̀ pé ẹ̀yin gan lè ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ fòbò gba ilé ọkọ yín ẹ fòbò rọjò ọ̀la fáwọn ọmọ yín ẹ má máa ní mi ìdí jákòdó mi ó ti ṣẹlẹ̀ mi ìdí jákòdó mi tẹ́ẹ̀ bá jákòdó yín á lọ dúró ẹ lòmíì ẹ báyìí kí n tọ́ yìí tẹ́ ẹ̀ bá ṣe style tẹ́ ẹ̀ kàn sùn wọ́n máa sọ fún missionary style old school ni style lóríṣiríṣi ti wà àwọn style tẹ́ bá ṣe fáwọn dájú wa báyìí wọ́n máa rọ̀ fáwọn wà paradise ni all the time máa bá sọ ẹ̀yìn ẹ̀lẹ́gbẹ̀gbẹ̀ kó sẹ́yìn okó olórí gbé sẹ́yìn àwọn ọmọ tó bá gbòòrò wá gbé kó sẹ́yìn wá gbé kó sẹ́yìn bí okó ọkọ ẹ sẹ́nu bí ẹ̀kọ́ ọkọ ẹ sẹ́nu jẹ́ kọ́kọ́ ẹ mọ̀ pé o lè ṣe jọ àwọn ọmọ ẹ lọ fi òbò fi rọjò ọ̀la àwọn ọmọ ẹ ní ọkọ̀ ẹ̀yìn àwọn ọmọ mi jókòó sí ọmọ mi jókòó sí rọ́ọ̀lì jésù dáàdi ò bá súnmọ́ yín fún mi two months or two weeks lásán ṣẹ́ lè pariwo ẹjọ́ torí ọlọ́run òbò òun ló di okó okó òun ló di òbò mo máa ń sọ fún yóò di sign eléyìí ò ṣọ̀rọ̀ sọkúsọ ẹnu yí àwọn tó ti lose òòmù wọn lórí pé wọ́n ń fòbò ṣàwọn sọ́kọ wọn ibi tẹ́yìn tí ń fòbò ṣàwọn lọ́kọ́ ti lọ síta àwọn tí ò fáìn tó yín ló ti lọ gbé ló ti ń la ọkọ wọn lọ́mọ tí ń ṣe style bàbá ní bàbá òun ti lé mọ́ ẹ̀ bá mi ní tó ogun ní ojú ògbẹ́ lóògùn jẹ́ ká bára sòótọ́ ọ̀rọ̀ mo tún ti dé gẹ́gẹ́ bí ṣe mi ẹ̀kẹ́ àwọn àlàfẹ́ bára sọ̀rọ̀ lé lórí ní ọjọ́ òní kọ́ta fẹ́ sọ̀rọ̀ lé lórí òfin bẹ́ẹ̀ pọ̀ náà ẹ̀yin obìnrin má máa ṣe àwọn mistake kan mistake kan táwọn obìnrin máa ń ṣe tí a máa ní ẹ torí pé ọkọ ìyá alágbájá ó mu sìgá bóyá ọkọ tèmi náà máa mu sìgá bóyá ó háìdẹ̀ fún mi ni torí ọkọ ìyá alágbájá kóbìnrin ẹ bóyá ọkọ tèmi náà kóbìnrin bóyá ó háìdẹ̀ fún mi ni àwọn ọkùnrin wọn ṣe the same ọlọ́run yìí ṣe ọkọ bí lè máa ṣe ẹ má máa fi yẹn compare pé ọkọ mi ẹ bóyá ó ṣe nǹkan báyìí ẹ jọ torí Ọlọ́run mo dẹ̀ máa ń sọ fún yín gbogbo àwọn ọkùnrin kan ló ń ṣe ọkùnrin mi ò ní time àyè wá dà ọkùnrin mi ò ní time òótọ́ làwọn ọmọ tó fáyìn wọ́n pọ̀ ń gbòòrò àwọn ọmọ tó dàbí ẹja wọ́n pọ̀ ń gbòòrò bọ̀tẹ́ má rò pé yàtọ̀ pé àwọn ẹ ti pọ̀ káàkiri kí wọ́n rò pọ̀pọ̀ yín shit kò sí time fọkùnrin mi láti shit ẹ má máa fojú bá ṣẹ́wó ní gbogbo ọkùnrin onírànlọ́wọ́ ní gbogbo ọkùnrin ẹ má máa fojú ẹ̀wà àwọn ọkùnrin mọ́ àwọn tó wà responsible ni wọ́n ẹ jọ sórí Ọlọ́run mo dẹ̀ máa ń sọ fún yín nígbà tí a bá ń respect ọkọ wa tá à ń gbọ́ràn sáṣẹ ọkọ wa ọkọ wa máa máa láìkí wa tó bá wà níbi kan bá ọkọ ẹ ọkọ ẹ máa ti wà nílé á ti máa dàbí kókó ti máa bọ̀ nílé hmm. ẹ̀yin obìnrin ọkọ obìnrin ló yẹ kó máa ń ṣe àwọn mistake kan máa máa ní kí ni mo wà sexy mo mèrè ṣe ọkọ mi ò lè lọ ọkọ mi ò lè wòta ó wá lazy ó lazy ó mèrè ṣe ogún lórí bẹ́ẹ̀ kò sí style tó lè ṣe dọ́gì wíbáyìí gbogbo ẹ̀ ló lè kó pọ̀ gbogbo gbogbo àná làmọ̀ pé o good ọkọ̀ ẹ̀gbọ́n mọ̀ pé good but kò sí eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ tí ẹ bá mọ eré ṣe lórí bẹ́ẹ̀dì tẹ́tí òpẹ́ lè fi yẹ kí ọkọ mọ́lẹ̀ ẹ jẹ́ kí nǹkan wà ní ọ́fíìsì ẹ̀ wa náà ẹ jẹ́ ká wá ṣẹ̀ṣẹ̀ mo máa ń sọ fún yín kò síṣẹ́ tó kéré ọkùnrin láì obìnrin tó bá wà hardworking ọkùnrin kò fún obìnrin tó bá ní zi o ẹ mọ bí situation everything ṣe rí báyìí ẹ̀hẹ̀ sọ ọkùnrin gan wọ̀nyí tó máa máa help òun olùrànlọ́wọ́ ara wa lájọ jẹ́ bọ̀tẹ́ gbogbo responsibility lọ́rọ̀ ọkùnrin lè kó sí gbọ́dọ̀ ọkùnrin yóò ní tètè gbòó ọkùnrin máa ètè hajj náà ẹ wá ọkùnrin tó ti ṣe látàárọ̀ tẹ́gbẹ́ gbogbo gbogbo responsibility lé ó ṣe máa sọ̀tẹ̀ house ló ń rò ẹ wá ní kókó ẹ̀ lé tó kó dáàdi yí ọ̀bà lé ẹ wòra yí o ẹ yíya wa tó kó dáàdi yí ọ̀bà lé lálẹ́ tí sùn kí n yọ̀bẹ̀ tí ò lé tí ẹ pọn ọgọ méjèèjì tí bọ́ọ̀lù méjèèjì yóò dúró re ní táyì tẹ bá fẹ́ ní nice time ẹ tẹra yín mú ẹ má fi bùkátà pamọ́ ọkùnrin wa o ẹ lọ wáṣẹ́ ṣe ẹ̀yin obìnrin o tẹ bá pretty tẹ good tẹ́ ẹ̀ ṣe everything tẹ́ ẹ̀ wà ókè tẹ́ ẹ̀ fine gan tẹ́ ẹ̀ good lórí bed tí ẹ̀ bá rí nǹkan kan ṣe ó possible kó máa rí kìnà kan yíyan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ lọ wá nǹkan ṣe mo dẹ̀ máa ń sọ fẹ́yìn obìnrin wa níbi ká máa gbọ́ràn ẹ máa gbọ́ràn sọ̀kan lẹ́nu ẹ jẹ́ kókó wá mọ̀ pé àwọn ni president tí wọ́n ń wá nígbà yìí ni vice president ẹ máa gbọ́ràn sí wọn lẹ́nu ẹ ní ìtẹríba ẹ máa bọ̀wọ̀ fáwọn family ọkọ yín and ọkùnrin lẹ́kìn máa control àwọn ẹ rọra máa control ọkùnrin tí ẹ bá ti ń control wọn jù wọ́n máa máa ẹ̀ eh, wọ́n lè lọ bòmí ẹ jẹ́ ká ṣe ọ̀pọ̀ wa máa múlẹ̀ ẹ máa look fine ẹ máa look beautiful all the time ẹ máa túnra ṣe ẹ ra wig ọ̀kẹ́ ẹ dirun tẹ́pà lówó wig tó wá expensive ẹ dirun lílo sẹ́yìn ọkùnrin máa ń like natural thing ẹ ọkùnrin mi like ọkùnrin máa fix nails ẹ ṣáà try láti look natural kẹ́ẹ̀dẹ̀ má máa kẹ́ má ṣe gbogbo èèyàn yóyún kẹ́ẹ̀dẹ̀ àbí gàrẹ́tà ẹ jọ torí ọlọ́run ẹ yẹ ká máa tún ara wa ṣe hmm, mo máa tún sọ fún yín ẹ̀yin obìnrin hmm, ẹ̀yin ni mo bá ní ọ̀rọ̀ lórí program ilé mi ẹ má máa fi bu ara bọ́kọ̀ mọ́ ẹ̀yin oye àwọn tọkọ wọn lówó kékeré bíi ti pẹ́pẹ́ yẹ ẹ má máa gbọ́ pé ẹ okú ẹ̀ okú ẹ̀ kéré kíní kò rí bẹ́ẹ̀ ní táìmù tí ẹ̀ kọ́ ṣé náà ló rò ẹ̀ ó pè é ṣe fẹ́ ẹ má máa bú àwọn ọkọ ẹ má máa fi èbú ara èbú ara kọ ọ̀rọ̀ èbú ara tẹ́ pé ẹ̀yin àti èyí kan lè máa ṣeré yẹn ẹ bá wá jà ẹ má bẹ̀rẹ̀ sí í fi bù ẹlòmíì gan alọ́màsí fáwọn rẹ̀ ọkọ ọkọ mi kọ̀ òun ráyè kò ráyè bẹ̀rẹ̀ tírèsì gbogbo áńgù ẹ̀gọ́ ráyè ṣe kíní kan ọkọ ẹ̀ ti ẹ̀ jù kíní kan kìí ẹ má máa sọ síta mọ́ ẹ̀ ẹ keep secret ẹ̀yin obìnrin oníwótòwótò ẹ mọ̀ pé tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹlòmíì fọ̀kọ yìí ọkọ ń gbọ́ máa ah, gbà tèmi náà bá sọ̀rọ̀ mi fún bó ṣe máa lọ máa sọ fún third party nìyẹn ẹ jọ tẹ bá keep secret ọkọ yín á máa sọ àṣírí fún yín tó kọ yín bá mọ̀ pé jẹ́ secret keeper òun á máa sọ àṣírí fún yín kò ní máa kanra mọ́ yín hmm. tẹ bá wáyé pé ẹni prayer warrior ẹni prayer warrior family nínú family yín nínú home yín tẹ bá ti gbàdúrà bá ó pẹ́ jù àárín three days àdúrà yín máa ṣe ìyẹn wà ní pé kẹwàá rògbò yìí ọlọ́run ògbó tọkọ yín o ìyẹn ò ní kẹrù pé bóyá ọlọ́run ò ọlọ́run mọ̀ kọkọ yín exist o ìyẹn ò ní pé kẹrù pé bóyá ọlọ́run ti kọkọ yín sílẹ̀ o tí ẹ bá ń gbàdúrà tàdúrà yín gbà ẹ má má fi ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ sọkọ yín ṣe ti gbọ́ ẹ kó tí ẹ bá ń ṣe dáadáa tí lẹ́yìn bá wà peaceful everything tí kò sí wàhálà tí kò sẹ́jọ́ tí kò sí jà àwọn kan máa máa dúró lé weekend báyìí tábà ní àdájúwa ìṣeré jáde àná wò jáde pé kí ló fẹ́ lọ ta ẹ jọ tó yọ náà ẹ jẹ́ kí ẹ má fi ayé ní àwọn ọkọ wa lára bẹ́ẹ̀ ṣe ń gbókó sókè bá ẹ ṣe ń ṣe style tẹ ṣe ń jẹ́kọ́ dorí tẹ ṣe ń hàn ẹsẹ̀ tẹ ṣe ń ṣe bí òkè tẹ bọ́n máa ń gòkè tẹ bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀ fún wọn yẹn náà ẹ fi wọ́n lọ́kàn balẹ̀ ẹ jẹ́ kọ́ rest of mind ẹ má máa fòrò ẹ̀mí àwọn ọkùnrin wa mọ̀ àwọn ọkùnrin náà ẹ̀jẹ̀ ló hàn ní bẹ́ẹ̀ wọn wọ́n ń go through a lot ẹ̀yin náà mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní country wa ẹ jọ títorí Ọlọ́run ẹ fáwọn kan wá sí ẹ má ní wọn lára mọ́ and bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń gbókó sóbò ẹ jẹ́ kọ́ máa ní ìsinmi ẹ dẹ̀ máa tọ́jú wọn ẹ máa sún oúnjẹ fún wọn lásìkò ẹ jẹ́ kọ́ máa dóyún dáadáa mi ní rí jùlọ lórí program lẹ́yìn èmi ni tí ń tòótọ́ Tóyìn Tòmátò pàdé wá di ọjọ́ mi ọjọ́ rẹ̀.